والإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لأيباتي وحدد فلان الحمد لله أترى الكلام أتيجا فهو نبوة محمد صلى الله عليه وسلم بلغ بان انت تتوبه من ولا ناره lé tí a ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run abẹ́ ọlọ́run kó ṣe ní sábàbí ìmọ̀nà fún wa kó má ṣe ní àwíjàre lé wa lórí ó ṣe ní àwíjàre fún wa rahmatu ya rahman rahim bí tí a dé lánàá bẹ̀rẹ̀ ni a ti máa tẹ̀síwájú bàtí ọlọ́run ọba tó ń fi yé wa nínú alukur'an tí ọlọ́run ọba tó bá dán ẹ̀dá wò pẹ̀lú tí ọkàn èèyàn ò fẹ́ ọ̀kan nu mẹ́ta lè jẹ́ ó lè jẹ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fẹ́ kí ládàá nítọ̀hún kó pọ̀ níwájú ọlọ́run pàápàá jùlọ à ń sọ̀rọ̀ nípa mùsùlùmí olùbẹ̀rù ọlọ́run àti àdánwò ọ̀kan mọ̀nà mẹ́ta ló lè jẹ́ ó lè jẹ́ pé ọlọ́run fẹ́ kí onítọ̀hún pọ̀ lẹ́sàn-án kó pọ̀ ní ládàá níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí wípé bádàwò tí wulẹ̀ kó mọ tó bá kan mùmìnì ọlọ́run ọba yóò fi ṣe àgbéga onítọ̀m níwájú ọlọ́run ọba nù tó onítọ̀m bá lè ṣe sùúrù tó sì ní ìtẹ̀mọ́ra tó sì gbà fọlọ́run ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ wípé onítọ̀hún ó hùwà ìyapa àṣẹ ọlọ́run kò sì kíyèsára débi pé yóò tọrọ àforíjì ọlọ́run àwa dàn wò ọlọ́run yóò bá wí lórí tó ṣeun àjẹníyà bóyá olùtara ìyàtọ̀ lọ́run fi jẹun kó padà níbi ìwà tí wọ́n yẹ tó bá wá padà yóò lè tọrọ àforíjì yóò lè jẹ́ ẹni ìkẹ́ níwájú ọlọ́run ọlọ́run ó sì tún lè dán ẹrú rẹ̀ wò nígbà míì kó ṣe pé ọlọ́run dán wò nítorí àwọn tí wọ́n wò ó ẹni tí ó mọ̀nà látara àdánwò yóò mọ̀nà ẹni tí ó sì sọnù yóò sọnù látara ọlọ́run tún lè má dánwò wá fún domi tó yẹ ọlọ́run ju rẹ̀ dá lọ. látara àdé olóyè ọlọ́run tó kó yé wa nínú àyà tí a kà lánàá pé wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run a máa dán àwọn èèyàn ní ìwò àfàdánwò kàn wọ́n. ó sì nífẹ̀ẹ́ wọn ìfẹ́ wọn tó ní náà ló fi dá wọn wò báwọn kí wọ́n bá lè jáwọ́ níbi ìwà tí ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá rà dánwò wọ́n lè jáwọ́ wọ́n sì lè padà sídìí òfin ọlọ́run ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ tó ti ṣáájú a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahim wa ma arsalna fi qaryatin min nabiy. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء البأساء والضراء لعلهم يضرعون أدراتكما القرآن pẹ̀lú fífi orúkọ ọlọ́run ṣàkọ́kọ́ ọba tí ó kẹ gbogbo wa láyé ọba tó yẹ pébù ọ̀n tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ tó bá dé gbogbo alkiyama ọlọ́run ọba ni wọ́n ní arsalna fi qaryatin min به وما أرسلنا في قرية من نبي رغبني gbogbo ìgbà tá a bá ti ń rán àwọn òjíṣẹ́ àwọn ànábì ọlọ́run sí ìletò kọ̀ọ̀kan ìṣesí tọ́lọ́ gbogbo ìgbà tó bá ti rán àwọn ànábì ọlọ́run sí àwọn ìlú kan táwọn tí wọ́n ń bẹ nínú ìlú náà tí wọn ò gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu. wà á máa arsalna fi qaryatin nabiyyin. ọlọ́run ọba ní àní máa rán àwọn ànábì ọlọ́run séyíkéyìí nínú ìlú torí pé kọ́ríà ní èdè lárúbáwá ìgbèríko ló ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ríà village. Mm àmọ́ tọ́lọ́mbà lò nínú Qur'an ó lè túmọ̀ sí gbèríko ó lè túmọ̀ sí ìlú ó lè túmọ̀ sórílẹ̀-èdè. wa ma arsalna fi qaryatin min nabi. níbí gbogbo ìran ó lè túmọ̀ sí ìran gbogbo ìgbà tọ́lọ́ ọba tó bá ti ń rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí èyíkéyìí nínú ìlú ṣé èyíkéyìí nínú ìran ṣé èyíkéyìí nínú ìletò tí wọ́n wá kọ̀tọ̀ lọ kí ọlọ́run ọba máa ń ṣe fún wọn. ilẹ̀ àfọ́nà àhùlàhà bí ó bá sá ìwà bọ̀bọ̀. wọ́n tí wọ́n bá ti kọ tiwa tí wọ́n ò gbà nítawọn ọlọ́run ọba máa ń ṣe fún wọn ní akádínà àwọn aráàlú yẹn àwọn ọlọ́run ọba á gbà wọn mú ìyẹn ṣáájú kánábì ò tó bọ ọlọ́run kánábì ò tó dé lórí ọlọ́run ẹ̀sẹ̀ kó wá báwọn fi pamọ́ dìgbà tí kò wọ́pàdé rẹ ọlọ́run mọ́pàá yẹrẹ mọ́ ọlọ́ni ṣùgbọ́n bá a ṣe máa ń ṣe ẹ́rì pé gbogbo àwọn tá a ti ń kà ìjọ ànábì nuhu ìjọ ànábì nuhu ìjọ ànábì eh, Hud ìjọ ànábì sọ́ọ̀lì ìjọ ànábì lò gbogbo wọn pátá ọlọ́run ọba pa wọn rẹ́ ọlọ́ni ìdí tá a fi máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn ni wípé àjà ọ̀fọ́nà àhùlẹ̀hà bí bá sá ìrọ̀gbọ̀rọ̀. ọlọ́run ọba tí wọ́n bá ti kọ́tọ̀ ọlọ́run á gbà wọn mú bilbasa alibasa òun náà ni àìsàn á dá wọn wò nínú àlàáfíà ara wọn àìsàn tí wọn ò gbọ́ rí yóò ṣẹlẹ̀. bílbà ọ̀sán. ẹ̀yin náà tá a bá kíyèsí ayé lónìí gbogbo àwọn àìsàn tá a gbórúkọ rẹ̀ rí tẹ́lẹ̀ ó ti ń bẹ aids làwọn èèyàn kọ́kọ́ ń gbọ́ tí ń ba kó wá lẹ́rù ẹ̀bólà bá òun tiẹ̀ tún wá ju aids lọ oníkàlùkù ẹ̀rù wa ń ba kó wá débi pẹ́lú mi ò fẹ́ lè jáde ńlẹ́ mọ́ kó má padà wá kó ẹ̀bólà ọlọ́run ọba máa dá wa wò bóyá a ṣe rí padà lọ síbi tọ́lọ́ bóyá a gbà pọ́lọ́run ọba nìkan ló tó sìn bóyá a gbà pọ́lọ́run ọba làgbà a ní bọ̀ sàmọ́ ọlọ́run ọba ní tí wọ́n bá ti kọ́tọ̀ ọlọ́run àwọn ọlọ́run á gbà wọn mú bilba àṣà. ilẹ̀ àkọ́dúnmọ́ àhùlà ha bilba àṣà wọ ara òun náà ń pè ní alibasa wàdọ̀rọ̀ dọ̀rọ̀ òun náà ni àdánwò àìní jíjẹ mímu kò ní dọ́gba níná lílò kò ní fararọ ni dọ̀rọ̀ ọlọ́run ọba ní àádọ́ méjèèjì àádọ́ sí wọn. láàlẹ́hùn ya bọ̀rọ̀ ọ̀hún. nígbà fẹ́ràn wọn bọ́yá wọ́n lè jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ torí gbogbo àmì ń bẹ ayọ̀ a máa mú yàn sẹ́lọ̀ ọfẹ́ ná orí ọfẹ́ lò orí ọfẹ́ wọ̀ orí wọ̀ bẹ́ẹ̀ mọ gbọ́rọ̀ lọ ní gbogbo ìgbà tí yóò bá súnmọ́ àwọn ẹni ọlọ́run kò ní ṣe tọ́lọ́run ọba mọ́ ló fi jẹ́ wípé yorùbá ní ká tó ìgbà tí bá ní àbígbà ṣùgbọ́n bá tí o bá ní oníkàlùkù òdàkẹ́jẹ́ ẹ̀rì níwàásí ẹ̀rì ní tẹ̀síìr gbogbo àyè tó ti yẹ kẹrì lẹ́ẹ̀tì máa bá ṣùgbọ́n tó wó bá dé ẹ̀ní rí bẹ̀ tó wó bá dé gbọ̀ngàn ò fẹ́ rò bẹ́ẹ̀ owó yẹn ó tún ní tí máa ń bá rìn àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rò ní pé àdúgbò tó ń gbé yẹn kò pọ́n òun lé pẹ̀lú ipò tó wà bí òró àwọn tó ń jẹ́ fáǹsì àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jọjọ jólówó wọ́n máa sọ fún ibi tó ń gbé wọn ò lè mọ́ irú yín báyìí jíàrú ló yẹ kẹ́ máa gbé kò yẹ kẹ́ gbé bì mọ́ òun náà bá kúrò bẹ́ẹ̀ yóò kúrò níbi tí wọ́n máa ń gbọ́ wá sí yóò kúrò láàrin àwọn tí wọ́n rán létí ọ̀rọ̀ ọlọ́run yóò bá wa lọ bá máa gbé bì kan ibi tí ó máa gbé yẹn ẹ lè tó ọgọ́rùn-ún bẹ̀ kí mùsùlùmí tó ọgọ́rùn-ún ẹ̀ sì ní mara yín lóbi jẹ́ pé àdánwò tí ń bẹ gbogbo gra nǹkan kan ní àdánwò ni àsọpẹ́ tí gbogbo gra ẹ̀ wọ̀ náà ẹ̀ dàkún o àṣìṣọpá ara mọ̀ ni o àmọ́ bó ti wulẹ̀ kí èyí ráwọn àǹfààní tó àwọn aburú kan ń bẹ ń bẹ tó yẹ pé tí mùsùlùmí bá kángun síbẹ̀ kó máa kíyè sára nípa àwọn nǹkan yẹn ẹlẹ́jọjọ máa gbé bẹ́ẹ̀ ó ti lè wà ń bẹ̀ fúrujọ ọdún méjì kẹ́ máa fojú kan láyé kò sí yọ̀rọ̀ pé ìfẹ́ wa lágbájá lọ kó wá pẹ̀lú géètì ẹ̀ tó bá ti tì ó parí kò sí mọ́sálásí tó kò yí papọ̀ ládùúgbò kó wá ọkọ̀ lé yóò wá kọ́ mọ́sálásí bí ilé ọdẹ ráì yóò kọ́ sẹ́gbẹ̀rẹ̀ wọ́n wàá gba ọdẹ kan tó máa kéwú máa pèrú oná ni wọ́n máa dárun kí o fún rẹ̀ máa pèrú bẹ́ẹ̀ kásámà fi kó mọ́sálásí wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kaba wa ń lọ níta tó bá wá gbálẹ̀ kù wípé òun fẹ́ kí wọn ajá ní òle ah, ah, mọ́sálásí inú lélẹ́lẹ́ kì í ṣe ìsèmọ́lá táwọn yẹn tó bá jẹ́ pé ń wọlé ní ìsìnyí ẹ máa rí owó wa ẹ wà kó olè ní lọ́dọ̀ olówó olè gbogbo yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé ká tó máa ró èèyàn tó jẹ́ ń gbọ́ ọba ní á máa ró èèyàn tó jẹ́ lọ́pọ̀lọpọ̀ níní tó tó tún ṣẹ́kù irí jẹ tó tó tún ṣẹ́kù irí lò tó tó tún ṣẹ́kù béèyàn ọba kíyèsára kò ní í jẹ́ èyí ó ṣe tọ́lọ́ àfẹnitọ́ bá ti pinnu nínú ẹ̀mí ẹ̀ pé àníṣe tọ́lọ́ ni màá fowó yìí ṣe tọ́lọ́ ni màá fi dúkìá yìí ṣe tọ́lọ́ ni màá fi pò yìí ṣe tó o bá pinnu bẹ́ẹ̀ tó o sì tún kún fún bọ́ọ̀lọ́run tó o sì tún máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ owó sọ́yàn ọlọ́run ọba ní tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ti rí pé owó tí wọ́n ní ní òjò wọn ṣe tọ́lọ́ oúnjẹ tí wọ́n ń jẹ ní òjò wọn ṣe tọ́lọ́ àlàáfíà tí wọ́n ní lórí wọn kan tọ́lọ́ àwọn àgbà gbogbo ẹ̀. ilẹ̀ àfẹ́gbọ́n àhìlẹ̀ àdébẹ̀ ṣe ìrọ̀lọ́. láwọn àgbà wọn mú àìsàn kọlù wọn àìní tó yóò ṣẹlẹ̀ a wà fi dán wọn wò la aláwọ̀ ya bọ̀rọ̀ bóyá wọ́n lè ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run bóyá wọ́n lè ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run kan jáwọ́ kúrò níbi tí wọ́n ń ṣe kọ́lọ́run wá dáwọ́ wọn padà fún wọn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tọ́lọ́run bá tún mi ẹ̀dá wò bẹ́ẹ̀ kàkà tó yẹ kó padà sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ òṣù ni ó tún padà lọ kò ní padà lọ sọ́dọ̀ ọlọ́run ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tó ń bẹ lórí àárẹ̀ tí wọ́n sọ fún wípé tó o bá gbádùn tó o ní ṣe nǹkan báyìí mọ́ kọ́lọ̀ fún alálàáfíà yóò lòun ò ní ṣe mọ́ ṣùgbọ́n tó bá gbádùn tán yóò tún padà síbẹ̀ ẹlòmíín bẹ wọ́n sọ fún pé ara rẹ tí ò yá ẹ̀ sìgá tó mú wọn ló ń kó bọ́ tó bá lè fi sìgá ilẹ̀ ó gbádùn tó bá lè gbádùn kò tún dédìí ẹ̀ mọ́ nígbà wọn bá gbádùn ta inú tọ́lẹ̀tì ló ti lọ́ máa mú ká bàa mọ̀ pé ó mú tá a ní í ṣe ó ń ṣe rẹ̀ ẹlòmí ń bẹ gbàtọ́lọ́ ń bá gbámú pẹ̀lú àdánwò ọlọ́run fẹ́ fi mí ni bẹ́ẹ̀ yóò lè tètè ronú yóò padà torí pé àmì ò fúyẹ́ ẹni tó bá ti bọ́ sókè àmọ́ ní tiẹ̀ ti parí ní tó tán lé lórí náà ní olùpàdé ọlọ bọ́lá bá wà mí ọ́ wò ẹlòmíín bẹ àárẹ̀ ó ṣe yóò ní kódà ọlọ́run ló dáhùn padà òun ti rásàrà yìí irọ́ ní jẹ́wẹ̀ tó o bá ti lè rí irọ́ ọ̀ padà wá yorùbá kan máa sọ bẹ́ẹ̀ nígbà òun ti rásàrà yìí ọlọ́run ló dáhùn padà irú ẹni bẹ́ẹ̀ yóò máa ní gbogbo bá lè gbádùn tọ́lọ́nù ah, ó máa sọ lójú méjèèjì àbíkálẹ̀ mi jẹ́ máa sọ wípé tọ́lọ́nù bá jẹ ní kò wọ́n ní òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí tó bá padà ní kò ní ṣe mọ́ ọlọ́run bá ní a fẹ́ dán pẹ̀lú nǹkan tá a fi kàn wọ́n yẹn láàlàhùn yá dọ̀rọ̀ láàlàhùn yá dọ̀rọ̀ bóyá wọn jáwọ́ níbi pálapàla wọn wọn àṣẹrí padà sọ́dọ̀ ọlọ́run ọba wọn. ọba bẹ́ẹ̀ni alága náà sẹ́yìn àti ìfọ́sẹ́nì. ọ̀rọ̀ ọba ni a wà fi tọ́ba wa yàtọ̀ padà sọ́dọ̀ ọlọ́run tó ń dàkọ́lọ́ lójú wọn. ọba bẹ́ẹ̀ni alága náà sẹ́yìn àti ìfọ́sẹ́nì. tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n jáwọ́ níbi àìdáwọ́ wọn ọlọ́ni àwọ̀ á fi dáadáa rọ́pò àìdá tá a fi kàn wọ́n. àtà àfẹ́ ó wà máa lọ bẹ́ẹ̀ àtà àtà àfáwọ́ àfáwọ́ ayé kàfúrà gbogbo nǹkan tí wọ́n ní tí ò tó tẹ́lẹ̀ yóò wá tún di púpọ̀ ọ̀la àwọn tó pọ̀ sí lẹ́yìn ìgbà tá a ti dán wọn wò tí wọ́n ti gbà pẹ́lẹ́ ló dá wọn wò tá padà sọ́dọ̀ ọlọ́run gbogbo tá a ti gbà lọ́dọ̀ wọn lọ́wọ́ wọn á tún wá dá padà fún wọn. ọ̀kọ́ ló ń kọ́jà máa sọ àbá àbọ̀rọ̀ sọ̀rọ̀. àwọn abánigbàtọ́lá yìí bá tún dé wọn á tún gbàgbé ọlọ́run tí wọ́n máa sọ ní pé gbogbo ìwà tó yẹ ká jẹ bàbá ń sọ àwọn ọ̀fẹ́ àwọn àrọmọdọ́mọ tó bá tún dé wọ́n ti bọ́ lánlẹ̀ àwọn àmọ́ sọ wípé owó làbọ̀ òṣètò ọlọ́run mọ́ gbogbo òṣètò ọlọ́run tó yẹ ká ṣe àwọn bàbá wa ti ọlá àlùbáríkà àwọn bàbá wa là ń jẹ àlùbáríkà àwọn bàbá wa wọ́n ti ṣiṣẹ́ wọn ò ní ṣètò ọlọ́run mọ́ wọ́n máa yapa àṣọ ọlọ́run jẹ́mọ́ bọ́lá ń ṣiṣẹ́ ogun yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹ máa wo ilé àwọn ẹni ọlọ́run lánàá bẹ́ẹ̀ bá débẹ̀ ìhàlẹ̀ lọ́pọ̀ lónìí àwọn tí ń bẹ wọn ò táwọn bàbá wọn ṣe wọn ò mọ́ ìfaralẹ̀ fọ́lọ́run táwọn bàbá wọn ṣe wọn ò mọ́ ó kọ táwọn bàbá wọn ní ó kọ tó dowó tí wọn fi rówó orúkọ tó dipò tí wọn ò fi wápò orúkọ tó dọlá tí wọn ò fi wọ́lá nígbà àwọn ọmọ bá wá dé orúkọ wọn ò wá ní fi wá nǹkan kan mọ́ ọlá ipò ni ó fi mọ́ wá wọn wá ní ṣiṣẹ́ tọ́ mọ́. àbúrò àbúrò ọlọ́kọ̀ọ́ tún wọ́kọ́ bí ẹlòmíràn lọ́wọ́ ọ̀nà ìrìn àjò. nígbà tí àwọn bàbá wọn ọlọ́run dán wọn wò wọ́n padà padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá tún kó dáadáa fún wọn àwọn tó bá wá gbé lẹ́yìn wọn ní àwọn àrọ́mọdọ́mọ wọ́n wá máa sọ wípé wá kọ́ọ̀lù kọ̀dùmọ́ sáábà ẹ̀nà gbọ́rọ̀ ọ̀kọ́ọ̀lù kọ́dùmọ́ sáábà ẹ̀nà gbọ́rọ̀ ọ̀rọ̀sọ̀rọ̀. gbogbo àdáwò tí ó kàn wá àwọn baba ńlá baba wọn ti fara rẹ̀ bọ́lẹ̀ wọn àwọn ti jẹ́ ọlá àwọn fẹ́ lò wọn ò ní ṣe tọ́lọ́wọ́n bá mọ́ wọn ò ní ṣe táwọn baba ńlá baba wọn ṣe wọn ò ní ṣe iná bóyá ṣe rí nìyẹn bí wọn bá ń sọ ìtàn ilẹ̀ haúsá gloria oní bàbá kan haúsá mi nísìn ó tún fẹ́ máa rò wípé àwọn ọ̀dọ́ tí wọ́n á bí gbìyànjú tó fẹ́ yé wa jẹ́ lómi lọ ṣùgbọ́n àwọn nǹkan bá ń sọ àwọn bàbá ńlá bàbá wọn iṣẹ́ tí wọ́n ṣe lójú ọ̀nà ọlọ́run làwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn òun ni wọ́n dé bá amadu bello kọ́lá wọn bá kó bá foríjì kó bá kẹ́ olóṣèlú mi òṣèlú rẹ̀ kò gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ gbogbo àsìkò tó lò láyé kò gba ẹ̀sìn ẹ̀ lóòjẹ́ kí gbogbo ọba ìtura amadu bello òun pẹ̀lú láwà nínú gbogbo ibi tí a bá ti rí nígbà tó ń bọ̀ láyé ilé ìwé tí wọ́n sọ ní Ahmadu Bello nizaria Zaria bẹ́ẹ̀ yẹn bá wo logo logo Ahmadu Bello Zaria tó bá wo dáadáa ó rí pété ṣùgbọ́n nínú ibiṣẹ́ wọ́n wá kọlódé Lárúbáwá Jamiatu Ahmadu Bello nizaria Lárúbáwá náà fi kọ́ síbẹ̀ dòní wọ́n ní wọ́n bi léèrè pé kí ni ká fi ṣe lógo angels wà tó ń lọ́wọ́ bó ṣe filẹ̀ nù ọ̀nà bámúrò òkè ọ̀nà sókè ọ̀yọ̀ tọ̀gbẹ́ ọwọ́ akọ jámíàtọ̀ àmọ́dúnrún ẹ lọ fi ẹ̀fíwẹ̀ báwọn ntí bẹ́ẹ̀ dọ́là ní lọ́wọ́ lógo ebi nasiru minala ti ń bẹ níbi lógo àwọn àmì lọ́wọ́ àmọ́dúnrún lọ́kọ́ bẹ̀ àwọn èèyàn tún bẹ́ẹ̀ kú lórí èyí báyìí ṣùgbọ́n kò sí ìyọkú mẹ́wàá ààyè ipò tó ń níyẹn ó fẹ̀ sí níbẹ̀ ṣebí torí pé fẹ́ di chairman local government lò kírun mọ́ àárín mọ́sálásí gbà mò ń kírun lé sẹ́mà tí n bá ti fara sí mọ́sálásí jù àwọn apá kejì wọn nídìbò fún mi ìdí ìṣẹ̀lẹ̀ nìyẹn lóòótọ́ pé àwọn bàbá tàná iṣẹ́ tí wọ́n ṣe nítorí wọ́n ń jẹ àwọn àṣekúṣẹ́ yẹn mọ́ ọlọ́run ọba sì nìyí kì í sọba alábòsí gbogbo ẹ̀ lórí ọlọ́run ọlọ́run ọba ni wọ́n kọ́ọ̀lù kọ̀ọ̀mọ́sà ábá anábọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀. ọ̀bọ̀lù kọ̀ọ̀mọ́sà ábá anábọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ máa sọ ni pé àwọn bàbá wa ti fara jìyà àwọn ti lọ ọlá làwọn afẹ́ wa jọ fàákàbínà bàgìtàtà. fàákàbínà bàgìtàtà wàhùn láyà ṣọ́ọ́rù. ọlọ́run bá nígbà táwọn ọlọ́run bá bá dé àsìkò tí wọ́n fúra làwọn ọlọ́wọ́n bọ́ gba wọn kọ́ fàkọ́dúnà wọn bákítà táwọn àwọn ọlọ́wọ́n gbàgbà bá fẹ́ gbà wọn mú àwọn ọmọ ronú pé àwọn ò lè tòṣì láyé pẹ̀lú owó táwọn baba ńlá baba wọn filẹ̀ wọ́n máa ronú wípé ipò táwọn bàbá ńlá bàbá àwọn fílẹ̀ ta ló tún fẹ́ gbà ń bẹ̀ tí kì bá sàwọn náà ọlọ́run wàá ṣubú ń ṣe tó lè fi àwọn. ẹnu ló ń lọ nígbà táwọn ọlọ́run bá ní àgbà wọn mú lójijì. rọrùnlá ẹ sọ̀rọ̀. kò fura wọn ò lè ronú gbogbo ẹ lè ṣẹlẹ̀ lánàá ibi tá a bá tafsir la fi sọ̀rọ̀ MKO Abíọ́lá ọlọ́run ọba kó bá a forí jì gbogbo omi tó bá kù sí ọlọ́run ọba kó bá a rẹ́ oníṣẹ́ ọlọ́run kó bá a rẹ́ gbogbo tó yẹn bá ṣe ìyẹn ti ọmọ èèyàn náà síbẹ̀ torí èmi kọ́ ń gba ẹ̀ bá sí bẹ̀ kọ́mọ náà lè máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe àbí kó tún ṣe dá ju bẹ́ẹ̀ yìí ṣe ṣe yẹn lọ ṣùgbọ́n téèyàn bá ní ká wo ìròrí láyé lẹ́yìn tó fi dórí gbogbo wa tá a jókòó gan kọ́lọ́n kó sànú òbí kọ̀ọ̀kan ó máa sọ wípé ìyà tó jẹ mí nídìí ẹ̀kọ́ kò gbúdọ̀ jẹ ọmọ ìyà jẹ òun náà ló jẹ ọgbọ́n láfíìrá lómi ẹ̀fọ́ ògbúdọ̀ jọmọ́ òwúrọ̀ ògbúdọ̀ rí kíníkan ògbúdọ̀ ṣe kò lè wúlò ebi tó pa wọ́n ìyàtọ̀ jí ọ̀hún náà lójú ogbọ̀n olóògùn jẹ́ pé ẹja ti bìkà kíyèsí ọ̀pọ̀lọpọ̀ wa la wà mí èmi a máa wò wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lọ primary school abiléke ní kékeré school tí kó wa máa ń lọ a máa jìnnà lé pọ̀ abẹ́ẹ̀kọ́ ó jìnnà lé ẹsẹ̀ ní kówó sì fi lọ. ẹsẹ̀ lẹ́fìrin lọ ẹ̀sìn ní létí ṣùgbọ́n lè ní máa oníkàlùkù ẹnjẹ́ ọlọ́kọ̀ ó ti sanwó bọ́lọ́kadà ọlọ́kadà ní ọ̀hà gbá wọn mọ́yẹn wọn lọ dá wọn padà bẹ́ẹ̀ ní kọ́ kó lọ ọ̀wọ́ ń kò lè dá lọ ọmọ ọmọ ọdún bówó ọkọ̀ náà bá pé bówó ọkọ̀ bá sí bí a bá wá ń bọ̀ láti lè ké lọ́fẹ́ wálé tọ́ba ti wá dé mọ́tò pa tọ́ba ti yí àgbàlagbà káfẹ́ máa mi ẹ̀dá ọmọlé ké mi kò sówó owó ti tán mo fẹ́ lọ lé mi máa bọ̀ wájú kò lórí ẹ̀jìn báyìí. bí kọ̀ǹdọ̀ bá sọ pé níbo ìyá yín ò ní kí n bá fẹ́ kí n bá mọ̀mọ́ ni àbí tọ́ọ̀ bá ti jẹ́ mọ́ ọmọ lọ́wọ́ ń àwọn máa ń ṣe bẹ́ẹ̀ rárá ń bọ owó owó owó ó ti tà bàbá wa débẹ̀ bẹ́ẹ̀ ṣe délé nìyẹn sọmọ ẹ̀yìn tó bá dàgbà ní òní lè ronú bí òun ṣe fẹ́ survive ìyẹn èyí ṣe ń pè yẹn kọ́ lójú bọ́ọ̀dù ọpọlọ yẹn tùbà pé tó bá ń bẹ nínú problem bó o lo ṣe fẹ́ ronú bó o ṣe fẹ́ jáde nínú ìṣòro yẹn ṣùgbọ́n ọmọ mi ń bẹ débi wípé ìmí ìṣe masters lọ́wọ́ kò lè dá ronú kò lè dára slippers fún rẹ̀ dáàdi náà ní ra fún gbogbo àwọn nǹkan ó nílapa ẹ̀mọ́sẹ̀ àgbẹ̀ o kì í ṣe pé kéèyàn ó fìyà jọ ọmọ là ń sọ ṣùgbọ́n ibi tó ti yẹ kọ́mọ ó náà ó fèsì àwọn challenges ẹjú fèsì ẹ̀ ìyẹn ní máa fà lónìí bílé ìwé mi bí òní èsì tẹ́lẹ̀ ń bá ti ọmọ wọlé wá bí ta ni orú máa mú ẹni tí wọ́n ń gba èsì sára ní ojoojúmọ́ bóni ṣe rí ọ̀làmọ̀lẹ́ mọ́ rí bẹ́ẹ̀ mọ́ tí ọba wa rí èsì láàrin ọ̀sẹ̀ kan tó wà mọ́ síkì àwọn yóò wá gbogbo olùjẹ gbogbo ẹgbẹ ẹgbẹ ẹ náà náírà bẹ́ẹ̀ kíkà kò mú a ah, tí ẹ yàtọ̀ adaptation nínú ṣe sí mùsùlùmí ni òyìnbí tí mùsùlùmí alẹ́ adapt èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn tó bá wá torípọ́lọ́ ń ti fìyàn yé wa pé ń máa alẹ́ ọ̀sẹ̀rẹ̀ ìwé sọ́rọ́ tó bá ń dùn báyìí tó bá ti rẹ́rìn tó bá ti dájú kòrò wípé ọmọ tó lè dọ̀lá kó mọ̀ sí ma máa rò bẹ́ẹ̀ bí ìbá sì sí lónìí máa rò wípé fọkànbalẹ̀ ó lè dọ̀lá kó tún tó kó sẹ́kù ní ti Islam jọ̀pọ̀ àná ṣùgbọ́n gbèsè ayé pé yóò máa dùn lọ bẹ́ẹ̀ mùsùlùmí ò ronú bẹ́ẹ̀ kákìí sára lórí abala bẹ̀yẹn àwọn ọmọ wo lè dá nǹkan kan ṣe mọ́ ẹlòmíì graduate ni ẹni kó bá yín manage nǹkan kan balabala ló ṣe kò sí maturity kò sí exposure kò sí bó o la ṣe ṣe nǹkan tí fi dá kò sí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin ńkọ́ ìyẹn ò lè dá gbálẹ̀ kó jí kó tún lọ ọkọ ṣe kò lè ṣe èmi ò lè dáná oúnjẹ kó yanjú kò sì sí ní tó fà ní wípé ìgbà tí ara ń dáná nu ilé bàbá ẹ má disturb ẹ o ń kàwé fún jump lọ́wọ́ ẹjọ́ tó lọ́lọ́ kò dá nǹkan kan nínú ilé primary school tó lọ boarding house ni secondary school bọ́dì ló gbé ibẹ̀ náà ló gbà fọ́sí ní university. sì rí ẹgbẹ́ ìyá rẹ̀ ní ọmọ bá fọ tọ́lẹ̀ jẹ́ mami ẹ̀dúró náà wọ́n fa gbẹ̀ sínú closet ẹyọ ẹlọ́fọ́ ó padà sínú rú ìdí ìṣẹ̀lẹ̀ university, nìyẹn ẹgbẹ́ ìyá ẹ̀ ìrìn ẹ̀mọ́ tí ìfọ̀ ẹ̀mọ́ ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró báyà àgbẹ̀ sí tán màmá ọ̀yá wà fọ bó ṣe ṣe nìyẹn títí fa tó fi jáde tó fi wọlé ọkọ gbọ́wá délé ọkọ bó sọ̀rọ̀ sí ìyá ọjà ọlọ́run kó ṣàánú wa gbogbo má fọwọ́ kan má dààmú má ṣe gbá má ṣàwò yóò padà yọlẹ̀ èmi ti wà ní jókòó kan rí tí wọ́n mú ẹjọ́ obìnrin wá wọ́n pe bàbá àyàwó wọ́n pe àyàwó ọkọ ń bàbá ọkọ ń bẹ ọkọ ń bẹ wọ́n jókòó wọ́n ní kí ni ń fàjà yín gan ọkọ ní òun fẹ́ kí gbogbo ẹbí jókòó tó sọ wọ́n ní kì í ṣe pé nǹkan kan ṣùgbọ́n ìyàwó òun kò mú oúnjẹ ṣe kò mọ ní oúnjẹ dá ẹni abẹ́ ọmọ gbọ́dọ̀ yóò rà tọ́ ara àwọn ẹ̀kọ́ náà wọ́n kọ́ nù. wọ́n ní bóyá ló ṣe jẹ́ ọkọ ní àtúntì délé bó ẹnì kọkùnrin mi sì ń bẹ kò sóúnjẹ tó lè ṣe irú èèyàn bẹ́ẹ̀ lọ́kọ yẹn ọkọ yẹn ó sá máa rí pé ah, fẹ́ẹ́ kan fi oúnjẹ lẹ̀ yóò máa dáná jẹ ìgbà tó wá sún ọkọ náà ọkọ wa pariwo rẹ̀ síta bó olóbìnrin ṣe wà tí ò lè dànù jẹ ìgbà tí bàbá wa dé ìyá náà jókòó ìyá wa ní ara o ọmọ òun ṣe kíní kan ó wá fẹ́ máa gbèsè rẹ bàbá ní ó tó ó tó ó tó bó ṣe yẹ kó rí nànú no asàfùlà bàbá ní ń gbè ọmọ òun ò rí bẹ́ẹ̀ ìyá lọ́wọ́ á ní ara bó ṣe yẹ kó rí nànú gbogbo ìgbà tó ń bá ń pè é kó ràn lọ́wọ́ títì ṣùgbọ́n ìjọ pé ń kàwé ni ẹnìkan máa ràn lọ́wọ́ lóòótọ́ àfa àti lẹ́yìn ò ti mú jẹ́sẹ̀ ọkọ ní kábàlẹ̀ mọ́sẹ́ tó ń ṣe òun ní kó lọ kọ́ wọ́n sì máa ń dáná oúnjẹ òun sanwó oṣù méjìlélógún lẹ́yìn èyí òun tún ní kó lọ lo bí oṣù ọlọ́dọ̀ yà òun tún sọ fún màmá àgbẹ̀ dákun ọbẹ̀ ṣíṣe yìí náà ni <laughs> wọ́n bá fẹ́ ṣe bẹ̀ ẹ bá tún pè é sẹ́gbẹ̀ ó ní bó tún ṣe dé náà kò tún wọ bẹ́yìn sí obìnrin yìí sì ní second degree ó ní masters lọ́wọ́ wà ń wọlé papọ̀ èyí tí mo wá wò lójọ́ náà ẹ wo ẹ̀sìn òbí àwọn òbí ẹ̀ wọ́n wá ń bẹ̀bẹ̀ ọkọ yẹn ní kò tọ̀ kò sẹ́bẹ̀ ẹ máa ń mú un lọ́nà tó bá ti mọ bẹ́ẹ̀ ṣe òun ò kọ́ ẹ̀dá padà wá ẹnìyẹn bó láti wá mọ̀ pé àá yóò ṣe òun jẹ́ náà òun tó o bóyá so látara àdé eléyìí gbogbo ń tà ń ṣe yẹn kò pé wa ọmọ ṣe máa lẹ́kọ̀ọ́ ọmọ ṣe máa má mọ ohun tó tọ́ ìwé ń fà tá a bá wa lọ tán rá ah, àwọn ọmọ yóò jọ bàbá wọn àwọn ọmọ yóò jọ àwọn tó bí wọn àwa tá a ń fà náà lọ ìyàtọ̀ jẹ mí ọmọ jẹ mí àmì wàhálà tí mo ṣe yọ ọ̀sà ṣe kàn. èèyàn èèyàn ọjọ́ ọlọ́gbọ́n ìyẹn nínú àwọn nǹkan tí ń kó bá wa nísìnyí nìyẹn àwọn ọmọ tán wá gọ̀ yẹn náà ni wọ́n padà wá ń dọ̀gá wọ́n wá ń fi wọ́n ṣe olórí iléeṣẹ́ wọ́n wá bálabàla ọ̀gá yóò gbà èyí tó sọ yẹn kan gbè sí i ṣùgbọ́n kò ní tí ó lọ̀gá nǹkan wà bàjẹ́ kò lẹ́kọ̀ọ́ gbọ́n àwọn ẹ̀kọ́ tó yẹ kó yé kò yé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kíyè sára lórí ẹ̀ ibi tó yẹ kọ́mọ ọ̀kan náà àwọn kùlàfà bani Abbas ó ní hubbuna lil Walid adarra ó ní ìfẹ́ tóun ní sọ́mọ àwọn kan tí ń jẹ́ Walid òun fi kó nira bani gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ làwọn sẹ́ndì lọ sí inú oko ká lọ kẹ́kọ̀ọ́ ní village ṣùgbọ́n àwọn ọ̀bọ̀ kíyàwó jẹ́ àwọn ní káwọn máa kọ nínú ilé oníṣùgbọ́n yọọlẹ̀ ó yọọlẹ̀ lára rẹ̀ torí pé ẹni tó lọ kọ́ níta yẹn oríṣiríṣi èèyàn ló bá pàdé èèyàn jáde ọmọ lọ kò gbélé ọfọ ọmọ sẹ́yìn òbí kó lọ kẹ́kọ̀ọ́ sọ́dọ̀ èèyàn ọmọ wa dé ọwọ́ abúlé rìbó ṣé wò fìyà jẹ torí pé òun ò bá dúró bẹ́ẹ̀ bá dúró lẹ́nu ẹni kódà ìyà tó tóbi wọn fi ń jẹun kódà kó gbádùn níbẹ̀ jùlọ lọ kó o bá a lé mú kúrò ń bẹ̀ mo fi jẹ́ wípé àti gbọmọ sọ́dọ̀ ń gbà mí ẹlòmíà gbọmọ ta ni sọ́dọ̀ bí bàbá bá gbọ́ owó tọ́wọ́n bá ti délé ìyá rẹ̀ pé ṣé wọ́n máa ń nà wọ́n máa ń nà ọ̀ wà ìyá wọn wà yóò máa lo bàbá wọn. Abana, náà ẹ ẹ tó fẹ́ sọ ah, ah. ọmọ wo ní bẹ tí ò gbọ́dọ̀ òbí ẹ̀ tí ò ní jẹ àìsí lọ́dọ̀ òbí yẹn gan lásán ìyà kan lọ́tọ̀ bẹ́ẹ̀ sì ni èrírí ìrí tó ń bá rí ọmọ mi ń bẹ tí bá ń bẹ nílé dábàá ẹ alágbájá kó abọ́ kò o kò ní dáhùn ṣùgbọ́n tí ò sí òbí ẹ̀ lọ kó abọ́ yẹn kò fọ́ kíá yóò kó lọ fọ́ ẹ̀kọ́ ló ń kọ́ yẹn ṣùgbọ́n tó bá ti rò kódà gbà tí mo débẹ̀ mo bá ti ń fọbọ́ ni inú mi ò dùn. mẹ́ńtálítì ọ̀pọ̀lọpọ̀ habaritu nas èmi kíyè sáwọn èèyàn tó pọ̀ ìròrí nìyẹn ìyẹn tó pọ̀ níta nìyẹn ní ìròrí àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ẹni téyà ò jẹ́ ò lè gbọ́n ẹni tí ò rífìrífìrí kò lè máyé tọmọ bá pé lẹ́kọ̀ọ́ ó gbúdọ̀ pé lóye ọmọ mi ń bẹ ọjọ́ orí rẹ̀ kéré ṣùgbọ́n ìrírí tó rí ó ju ti àgbàlagbà ọmọ ọgọ́rin ọdún lọ tí bá ti ń sọ̀rọ̀ ẹ wà mọ̀ pé mélòó gan lọ́dún orí ẹ̀ tó fi ní gbogbo àwọn ìrírí ìrírí yẹn kò síbi tó ti rí làbá àfi sọ wípé tàkàrà anil awutọ nìfẹ́ tọ́lá bẹ́ẹ̀ lọ́wọ́lá fasafẹ́ rẹ́fàfẹ́ rẹ́. الأسفار خمس فوائد تضووا عن الأوطان في طلب الهنا فسافر ففي الأسفار خمس فوائد أفعل بما بما أما أي بامبا وماما ẹyẹ èso ọ̀nà mẹ́tì kiri mọ́ tàgárà pàdìlà fi bi ti bí ọ sílẹ̀. ọgọ́rọ̀ àlelẹ̀ àwòkọ́ lè fi tọ́lá bí ọ̀la. kúrò lọ́dọ̀ tó bí ọ kúrò ń bẹ̀ kébí máa pa ọ́ kó ronú ronú wé kí ni mo fẹ́ jẹ kó o má mọ tó o lè jẹ kó wá yí má wẹ̀. ọ̀gbẹ́ ẹgbẹ́ àgbẹ̀lẹ̀ àwùjọ lè fi tọ́lá bìlẹ̀ ọ̀la. takọ́rọ́ anilẹ̀ àwùjọ lè fi tọ́lá bìlẹ̀ ọ̀la. ọ̀sẹ̀ ọ̀fẹ́rẹ́ fàfẹ́ àṣùfà ìfọ̀ọ́sẹ̀ fà tó bá fẹ́ ga láyé yóò jáde kò ní jẹ́ pé bí tá bí ọ sí abẹ́ ìyá rẹ̀ náà ló dúró sí náà fi ń pe àwọn kan ní òmíyù ọmọ ìyá ẹ̀ kò jáde kúrò ń bẹ̀ kejì one ibẹ̀ náà ni kejì two ibẹ̀ ni primary ibẹ̀ ni secondary ibẹ̀ ni poli ibẹ̀ ni o tún padà health and university ibẹ̀ ni first degree ibẹ̀ ni secondary o tún sáfù ń bẹ̀ ah. gbogbo ìròrí rẹ̀ náà bí ó ṣe mọ nìyẹn fasafir fafil asfari kamsu fawa jáde lọ bí tí wọn ti mọ tí o sáwọn tó bí ọ ń bẹ àǹfààní márùn ló ń bẹ ń bẹ tafarojo lahami wakiti saabu maishatin wa ilmu wa adabu wa sohbati nafudu. Tafarujo tàfẹ́rújò hami tàfẹ́rújò hami lẹ́yìn bá sílé téèyàn bá wà pẹ̀lú àwọn èèyàn àmọ́ serious tàfẹ́rújò hami téèyàn ṣe ó máa tó gbé ọ jáde wákìtò sàbílà ìṣàtì wákìtò sàbílà ìṣàtì ojú etí ìyàn lájò kò sí tó lè ṣe láti lè survive ọmọ akẹ́kọ̀ọ́ ni ọ kò sówó ayé ti dìrọ̀ ní fóònù wà kò sí fóònù débi pé ó pélé kò sí yẹn ń bẹ̀ ó wà á ronú wípé ọ̀sẹ̀ yìí gbòòrò ìfẹ́ survive ó wà á wá bóyá bíi tí wọ́n ti ń ṣe àgbàrú kan àbí bíi tí wọ́n ti ń roko àbí tí wọ́n ti ń báwọn èèyàn kó ẹ̀gẹ́ ó wà á lọ bẹ̀ ó wà ronú wípé tí mo wé tí n bá rí ibi èyí lọ́sẹ̀ ó ti lè gbé mi tó bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ èyí tó bá tún rí àwọn òbí wa máa àti ẹ̀gbú ẹ̀ owó tó wà lọ kò tí ì lè tán ó yìí jìtá èlé lọ́wọ́ wákìtì sáábìrì lọ́wọ́ ìṣòro bóyá bá ti wà lájò èyí ti ju sẹ́wọ̀n kan láti lè survive tí ó bá ti jẹ́ haram wà ilimu wà àdábùn wà sọ̀kùbá àti màjìdì. wà ilimu wà àdábùn wà sọ̀kùbá àti màjìdì. wà ilimu wà àdábùn wà sọ̀kùbá àti màjìdì. bẹ́ẹ̀ yẹn bá ń wá mà. wà ilimu. ó lè fi ìmọ̀ mọ́ níbi tí wọ́n gbé bí ọ nìkan kò ní sarajọ ní pípé.